ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميداً ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس إن يشأ يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا من كان يريد ثواب الدنيا فعند الله فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ṣàlàyé fún wa lọ́lọ́kan àjọ̀kan nínú àwọn àyà tó ṣíwájú nípa ìgbésẹ̀ tó yẹ kí lọ́kọláya ó gbé tààrin wọn tí ọba fẹ́ dán máramá tí àṣetọ́ni tó fẹ́ kó ìkórìíra ẹnìkan nínú wọn sẹ́nìkejì lọ́kàn bó ti ṣe yẹ kí obìnrin ó gbìyànjú láti wọ́nà àti ṣàtúnṣe pẹ̀lọ́kọ rẹ̀ tọ́lá wọn bá sì tún fún wa nírò nípa bá àti ṣe lè lágbára láti ṣe dọ́gba láàrin àwọn obìnrin wa ní ìgbà tí wọ́n bá pé méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin tá a bá ti ṣe lè ṣe dọ́gba láàrin wọn nípa àfẹ́ eléyìí tó ṣe wípé ọkàn ló ti máa ń wá ọkàn tó ṣe wípé kò sí ìkápá lórí rẹ̀ lọ́wọ́ èèyàn ọwọ́ ọlọ́run ọba ló wà bí àti ṣẹlẹ̀ lágbára àbí kápá láti ṣe dọ́gba láàrin àwọn obìnrin méjì mẹ́ta mẹ́rin nípa ohun tí màá ti náà kàn án wá tí ṣe ìfẹ́ àìkú wa ní agbára láti ṣe bẹ́ẹ̀ àmì ńlá ni lórí wípé àìkú ṣe dọ́gba nínú tẹ lágbára lórí àti ṣèdọ́gba nínú ẹ̀ àìṣèdọ́gba nínú eléyìí kò lè sọ yín di ẹlẹ́ṣẹ̀ nítorí pé nínú òfin ṣẹ̀ríà a ní òfin kan tó sọ yìí pé babun la yukallafu al-mar'u bima la a kì í la ẹni tí ò lè ṣe bọ́ lọ́rùn ẹ̀yin náà bá wa rò nínú gbogbo ntẹ́sìn Islam tó pè lẹ́sìn tó ní ká máa ṣe èwo lágbára ọ̀ka kò sí nǹkan kan nǹkan ẹ̀yọ̀kan báyìí tọ́lọ̀ ní ká ṣe lẹ́sìn tágbára ọ̀ka nínú kí ọlọ́run ọba nù àtàánú rẹ̀ ṣé bọ́lá ti sọ yìí pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ọba kì í la nǹkan kan bọ ẹ̀mí kan lọ́rùn yàtọ̀ sí ti ipá ẹ̀mí yẹn lè ká. لا يكلف الله نفسا لا نكل لا يكل لا نكل لا يكلف الله نفسا إلا ما آتاها ọlọ́run ọba kò la nǹkan kan bọ ẹ̀mí kan lọ́rùn pé kó ná lówó yàtọ̀ sí nínú ntà fún ọlọ́run ní kọ́ lọ mówó lówó kọ́ máa ná ọlọ́run sì ní kọ́ lọ jalè kó o fi sọmọlúàbí nítorí o ní lọ́lọ́run ọba ní kọ́ ọ̀nà nù ẹ̀ ìdí nì tí ìyapa kan nínú àwọn ìyapa tó fi ṣẹlẹ̀ láàrin àwọn olùmọ̀ peter abba yìí pé la yukallafu al-mar'u bima la yutiq a kì í la ní ò lè ṣe bọ́ lọ́rùn kí wọn lè fẹ́ sọ nípa pípani láṣẹ tó lọ́wọ́ bá kọ́ pani láṣẹ pẹ̀lú pípa máa kí àádọ́ta sọ̀làwàt lóru àti lọ́sàn àádọ́ta àrùn lọ́lọ́wọ́ bá kọ́ làbọ̀ wá lọ́rùn pípa máa kí ọlọ́run sọ fún anabi sallallahu nígbà tí wọ́n gbé gòkè wá bọ́lọ̀ àwọn olùmọ̀tì ẹ̀kọ́ yìí pé. ìgbé ànábì sallallahu alaihi wasallam wókè kọ́lọ̀ tó ṣe lórí ẹ̀ àmì ńlá ni torí pé ọ̀rọ̀ ọ̀run yìí kò ṣe fọwọ́ jábútẹ́ mú torí pé orí ilẹ̀ lànàbì wà tọ́lọ̀ fi pa á pẹ̀lú tawhid orí lọ́wà tọ́lọ̀ fi pa á pẹ̀lú àwẹ̀ alhaj àti gbogbo nǹkan emmanuel islam ṣùgbọ́n ìgbà tọ́lọ̀ wọn bọ́ pa á torí ẹ̀ ìní Umar ibn al-Khattab radiyallahu anhu níbi ń sọ nínú àsọtẹ́lẹ̀ tiẹ̀ fẹ as-salatu as-salah fa innahu man dayya'aha fa huwa lima siwaha adya' ẹ mójútó as-salah ẹ mójútó ìrun torí pé ẹnikẹ́ni tó bá fi ìrun ráre ó pé yóò fi nǹkan mìíràn tó yàtọ̀ sí ìrun ráre jù bẹ́ẹ̀ lọ torí ní tí wọ́n ní ká máa ṣe lẹ́ẹ̀ márùn lójúmọ́ tó o bá mójútó sí ìtàn ní ká máa ṣe lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lọ́dún lèèyàn á mójútó àbí ìtọ́lọ̀ ní ká ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé wa bíi hajj sí lèèyàn mójútó torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam náà sọ pé al-ahdu alladhi baynana wa baynahumu as-salah faman ẹnikẹ́ni tó bá ti lè fi irun kíkí sílẹ̀ ó di kèfèrí torí ẹ ọ̀rọ̀ irun kíkí kìí ṣeré àfi bá a ṣe wá rí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn afọkọjẹ mùsùlùmí láwọn àwùjọ kọ̀ọ̀kan wọn kàrún kí wọn kàkún kankan ọ̀pọ̀lọpọ̀ ló wà ló ṣe pé mi Ramadan ìlà Ramadan Ramadan sí Ramadan ni tí Ramadan bá ti tán báyìí wọn ni dhahaba Ramadan bi khayratihi.

بمهما mahima المربي mọ̀rọ́bí yẹkùnrin mọ̀rọ́bà bí alágbàtọ́ bá ti ṣe rí bẹ́ẹ̀ náà lọ́mọ tí ń gbàtọ́ ò rí bí bàbá bá ti balùmọ̀ kò gbọ́dọ̀ yanilẹ́nu gbọ́mọ bàjẹ́ bàbá ìkírun bóun ọmọ ṣe fẹ́ kírun ọ̀sùlán àwọn ọmọ tẹ́ ẹ bí yìí àwọn fẹ́ sin jẹ́ nu gbogbo ń tẹ̀ ṣe èyí tẹ̀ ṣe àti èyí tẹ̀ ṣe ọmọ ọmọ sin jẹ́ nu. torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa sọ tí ó máa sọ níwájú àwọn ọmọ rẹ̀ ó máa sọ bó ṣe máa ṣe níwájú àwọn ọmọ tó o bá jẹ́ni tó ká máa họ imú lẹ́ẹ̀mẹ́wàá láì jẹ́ pé nǹkan kan hún ni nímú ọmọ ọmọ stọ́dì ẹ ẹ̀rí pé mẹ́wàá lọ́mọ náà máa kọ́ a mú. áá kí ló ń ṣe yẹn kò ní tí ìṣesí ọmọ dádì ń tẹ̀ ń ṣe náà nìyẹn. tòun sì rò pé so therefore gbogbo ń tá a bá fẹ́ kọ́ máa wó mú lọ́dọ̀ wa a gbọ́dọ̀ pati nínú àwọn àwa bú nígbà tí bàbá yìí bá kírun ọmọ ti ṣe fẹ́ kírun síbẹ̀ yìí ni ẹni tí ń wá òkọ́sí rẹ̀ ọlọ́run ọba wọn fún anabi sọlá àṣìlá nírun yìí ní sámà nírun tọpọlọpọ èké ìgbà tí ó fún nírun yìí ó fún ní àádọ́ta àrùn fifty anabi sallallahu alaihi wasallam sì gbà anabi gbọnà ń bọ̀ wálé ayé ẹni pé Ọlọ́run fi anabi Musa aleyhi salam ó fi ṣàánú jọ yìí lánàbí ṣe ń bọ̀ torí pé tí ò bá ní ọba ìbá ti pé iye ìrun tẹ máa kí náà nù apá kan náà olùmọ̀ sọ ajẹ́ pé ń bẹ̀ wọn ọlọ́run ti lantá ní lè ṣe bọ̀ wá lọ́rùn rárá a lè kí nítorí pé tá a bá ní lè kí ọlọ́run bò ní làbọ̀ wá lọ́rùn torí la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ìlà kankan bọ̀yàn lọ́rùn àfi tó lè ṣe ó túmọ̀ sí pé nǹkan míì tó ń bẹ tó ga ju èyí tọ́lọ̀ ní ká máa ṣe lọ tọ́lọ̀ ń mọ̀ pa lè ṣe ṣùgbọ́n tí ò fi pa wá láṣẹ rahmatan bina nítorí ìkẹ́ tó ní lórí wa anabi sallallahu alaihi wasallam ni wọn lọ ní bọ láàrin anabi musa àtọlọwọn bá wa tọlọmọ fi wá dínkù tó fi kú márùn tọlọ anabi musa ni kò dájú pé jọrìí ò lè ṣe o torí pé wọn ti rán mi sáwọn èèyàn kan tí ọjọ́ pé ntọ́lọ̀ ní kí n sọ fún wọn kí wọ́n máa ṣe òtó báyìí wọn ò ṣe nígbà tó tún kú márùn musa tún ní ó tún pọ̀ kò dájú pé wọn ò lè ṣe anabi ni wàláì mi ò lè padà lọ mọ́. hunna khamsun wa hunna khamsun àwọn àrùn wákàtí márùn yẹn àádọ́ta ni wọ́n márùn ni wọ́n àádọ́ta sì ni wọ́n àwọn olùmọ̀wá ni márùn ni wọ́n àádọ́ta sì ni wọ́n kí ni túmọ̀ rẹ̀ tó bá jẹ́ pé alḥasanatu bi ashri ha bí gbogbo dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá rẹ̀ lọ́lọ́run fi san wá lẹ́sàn-án a jẹ́ pé márùn lọ́nà mẹ́wàá ńkọ́ ó di àádọ́ta ṣùgbọ́n àwọn olùmọ̀ni kò lè jẹ́ bẹ́ẹ̀ nítorí pé lẹ́yìn tá a ti mà tẹ́lẹ̀ ni wípé gbogbo dáadáa kan ládàá mẹ́wàá lónìí a jẹ́ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ìrun márùn náà ni ṣùgbọ́n àádọ́ta ni lọ́dọ̀ Ọlọ́run pé ẹyọ kan tó bá kí bí ìgbà tó kí mẹ́wàá ni tó bá wá jẹ́ pé gbogbo dáadáa kan ládàá mẹ́wàá ni a jẹ́ wípé àádọ́ta àrùn lọ́nà mẹ́wàá ó di mélòó ó di ọgọ́rùn-ún márùn ìyẹn ni pé ládàá ọgọ́rùn-ún márùn-ún náà máa gbà lójoojúmọ́ tó bá kí ìrun wákàtí márùn-ún ẹ wá dúró oore tó fi ṣera rẹ̀ ẹni tí ń kírun lójoojúmọ́ ẹ wá dúró ìparun tí ń wá fúnra ara rẹ̀ ẹ wá dúró iye òfò tí ń fà fúnra ara rẹ̀ lójoojúmọ́ ẹni tí ì kírun torí ọlọ́run má fi sàdánwò fà wá ní ti ń kírun kò kírun má títí máa wá mọ́sálásí kọ̀ wá mọ́sálásí má sáfù alákọ̀ọ́kọ́ ní máa dúró sí ti wá sáfù ti gbẹ̀yìn ọlọ́run má fi sàdánwò fún wa torí la yazalu rijalun yata'akhkharuna hatta yu'akhkhiruhumullah àwọn èèyàn ní yé sásẹ́yìn wọn ní yé sásẹ́yìn títọ́ lọ́wọ́ bó fi kọ́ wọn mérú ẹ̀yìn torí ẹ̀ lẹ́yìn tí ọlọ́run ọba ṣe àlàyé eléyìí fún wa níta lè ṣe lọ́lọ́run ọba fi pa wá láṣẹ a lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin wa lórí àwọn nǹkan tá a ní kápá lórí ṣùgbọ́n àníkàpá lórí ọkàn wa ọlọ́run ló wọ̀n ọ̀bẹ̀ wa pé dandan àfi ká ṣe dọ́gba ń bẹ̀rù ìdínú tọ́lọ̀ fi ni walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum ẹ̀ tiẹ̀ lè níkàpá àti lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin yín kọ́dà kó ṣe pé gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ lè ṣe tọ́lọ́ lọ́wọ́ bá ma ẹni tí ò tí ṣẹlẹ̀ pé tọ́ba tiẹ̀ lọ ṣẹlẹ̀ ọlọ́run mọ báwo ni ó rí i abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ torí pé walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum ya'lamu Allahu ma lam yakun an law kan kayfa yakun ọlọ́mọ èyí tí ò tí ì ṣẹlẹ̀ pé nígbà tí ó bá ṣẹlẹ̀ báwo ni ó sì ṣẹlẹ̀ ìní túmọ̀ ń tọ́lọ́wọ́n bá ń fún wa ń ròyìn ọlọ́run nìkan ló lè ṣe léyìí kò sí ẹ̀dọ́ ọlọ́run ọba míì tó lè sọ tí ò tí ì ṣẹlẹ̀ fún wa pé nígbà tí ó ṣẹlẹ̀ báyìí ni ó ṣe rí àfikọ́jẹ́ pé ìyẹn jẹnu ń yà ìyẹn sì gba tíkẹ́ẹ̀tì pò ń di torí pé kò sí ẹni tó máa ń tọ́pa máa fọlọ̀ lẹ́nìkan bá sọ fún ọ kó máa ń tọ́pa máa ó sọ fún pé kò burú kò burú ìṣẹ́jú kan sísìn ilẹ̀ rò kó lè ṣẹlẹ̀ sí yín. ibi tí bá ti ń ronú ẹ̀rọ pé ìṣẹ́jú kan ti fẹ́ pé ọkọ̀ kó ìfọ́tí fún ni ah, ṣé pé ẹ̀ mọ̀ pé ń gbà yín létí ẹnjẹ ẹ máa ń tí ó ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́wàá ẹ wọn á mọ̀ pé ń gba ilé tí láàrin ìṣẹ́jú kan yìí la ilaha illallah ajẹ́ pé ẹ lọ sí mẹ́dọ̀ torí ẹ wọ́n máa ṣẹ̀ṣẹ̀ béèrè pé kí ni ó ṣẹlẹ̀ lọ́la ó ti jìnnà ìṣẹ́jú kan sísìn kí ló máa ṣẹlẹ̀ ìṣẹ́jú kan ò tó pé kò kún fọtí kétì rẹ̀ ó sáná قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله sọfún ẹrẹ anabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó wà nínú sẹmà àtìlẹ kò sí kan nínú wọn tó máa ń tọpa máa fọlọ. eléyìí wọn bẹ nínú ẹ̀rí tó fi hàn pé ẹnikẹ́ni tó bá sọ pé òun máa ń tọpa máa ó di kíni ó di káfíìr ọlọ́dà kùmọ̀ yà wá ń kẹfẹ́ torí ẹ̀ ká sọ̀rọ̀ àwọn àmàlọ́lẹ̀ àfọ̀nyẹ̀ ń wò kan àbí bàbá ń yẹ̀ ń wò kan babaláwo kan adifa kan alágbègbà kan àáfà kan gbogbo ẹ̀ òfo ní wàláhì nítorí lábẹ́ òfin ọlọ́run ọ̀wọ́ pa lọ sọ́dọ̀ wọn lásán àṣèbéèrè àṣèbéèrè wọ́n dáhùn wọn dáhùn á pàdánù ìrun ogójì ọjọ́ wọ́n dáhùn wọn dáhùn á pàdánù ìrun ogójì ọjọ́ tọ́ba wa dáhùn ta ah hakika òdodo ló sọ faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam ó ti ṣe kèfèrí ẹni tó gbàgbọ́ ó ti ṣe kèfèrí sí ntọ́lọ́ sọ̀kalẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tó bá ṣe kèfèrí sí alukur'ani kí ló kọ́ rẹ̀ káfíìn ẹni tó bá ṣe kúta bá lọ ọ̀dọ́ rẹ̀ inú ká pòfò òrùn ogójì ọjọ́ àbí ká di kèfèrí òun à ń kọ́ sẹ́múmi ni wọ́n lò wọ́n jẹ à ńlá nìyẹn torí ẹ̀ ó ṣe é ṣe kọ́jọ́ pé irú wọn ní kírun fún yín ládùúgbò yín wọn ní bàbá yẹn ó ní ọpọ́n kan tó máa ń tẹ̀ àwa ni ah bọ́yá wọ́n ń kọ́ ọmọ ní mass so so that wọn ò ní board àbí wọn ní board á máa ra chalk so gbogbo ẹ wọn rí pé kíni wọn wá máa ń kọ fáwọn ọmọ lójú ọpọ́n pé two plus two equals to four ẹ̀bọ́ yíyá so torí pé èyí ṣe gbogbo ẹni tó bá ní pákó lé iná ló súnmọ́ kọjá pé ń tẹ̀fa ń wodu fa so àmọ́ tó bá dá yín lójú o pé ń ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ o sọ́tọ́ kọ́ ọmọ kírun lẹ́yìn kèfèrí kọ́tọ́ o ọlọ́run ló pè ń kèfèrí kì í sàwà o. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ما pé ẹnikẹ́ni tó bá kọ́ nípa dán kò ní rí èrè ńjẹ kan tí ó rí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù. àwọn ọ̀gá tí wọ́n ń kọ́ wọn kọ́ wọ́tẹ̀bẹ̀rún máa tutlu ṣayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaiman walakinna ṣayatina kafaru. kí ló dé? wọn náà nàbí Sulaiman ò kèfèrí àwọn ṣayatin àwọn ṣetán àwọn ni wọ́n di kèfèrí kí ló dé tá a fi di kèfèrí ya rabbal alamin ọlọ́ni yu'allimuna an-nasa as-sihr torí pé wọ́n ń kó àwọn èèyàn ní dán mástà nìyẹn àwọn mástà wọ́n kàfàrà àwọn tòlábù ńkọ́ kàfàrà àwọn náà tún ti kèfèrí la iná àwọn alẹ́ lomi ọmọ tó wà ní ọ àfọ̀ǹgbowó o gbogbo ìyẹn ni pé babaláwo ni àmọ́ yóò bẹ́ẹ̀ sọ àsọyán gbogbo wọ olóde kúkúrú bàbá aláwo ni tó bá sì dàbí irọ́ ẹ kíkọ́ sáwòwe nákẹ́lì rẹ̀ àfa tó bá láwọn èsè kèfèrí nínú àwọn tí ń tẹ fáwọn ẹ kíkọ́ sáwòwe nákẹ́lì rẹ̀ wàláhì wàláhì ẹ bá odù fáńbẹ̀ lóríṣiríṣi confam wọ́n sọ pé kíní yìí o wọ́n tẹ odù ni fi eléyìí oṣù wọn ò fi tẹ̀ ẹ máa wá pọ̀fọ̀ sí báyìí báyìí báyìí báyìí. omi wọn lè sọ pé tẹ bá ṣe nǹkan báyìí tẹ bá ṣe nǹkan báyìí níta wàá fi ṣe gàárì tíra rẹ̀ òun náà nípa ahàn tàbátì àdá ahàn ní kọrí nkọ̀dí àwọn àjò náà ńlá wàá dà sí oní gàárì tíra rẹ̀ mùsùlùmí náà nù fa ọ̀hàn alukurani nkọrí nkọ̀dí ó sì gbé láwà ní orí. a'udhu billahi minash shaitani rajim ẹni tó ṣe kó ngangan fúnra ara rẹ̀ kọ̀mọ́ntì ń sùn nínú àgọ́ ara rẹ̀ òun á ríran rí tiẹ̀ ó nù rí tí sànù aráyé tó ṣe pé yà ń sìn jẹun òun mọ ibi tárìsì kì í wà àmọ́ tiẹ̀ sókun sí i ah náà bá mu bàtà ni wọ́n máa ná bẹ́ẹ̀. <laughs> òun ò sì ríran rí tiẹ̀ pé bo lárísìkì tiẹ̀ wà tí àfi ń jẹ báyìí ó lè ní ọ́ ibi tó ń ti ń tajà wọn mú ayé wọn ti yé bẹ́ẹ̀ tẹ́ẹ̀bà lé wọn lè kó omi títí ń pawó fa wọn bá lè bó ní ká wá lọ báyìí kò burú gáràjì ni wọn máa lọ wọn fi hàn wá pé bẹ́ẹ̀ rẹ wà tẹ́ẹ̀bà tún sígbà. Si Ah, ah, ẹ ti kókó mi tẹ́lẹ̀ ẹ ah, ẹ ti kókó mi ẹ ẹ máa ta ẹ máa tó a ní atúndẹ́bò mi wò náà ni sẹ́wọ̀n pé a sì èrè kan ìpera rẹ̀ lásìwọ́n àwọn tí ń lọlé aláwo yìí pé aláwo lọ́ọ́ da fáwọn atúnyẹ á dán gáràjì wò náà ni bàbá tún dé gáràjì ń tún ta ó ń tún ta ó ah owó eléyìí ojú púpọ̀ ń wò kó tó tẹ̀ ọ lọ́ọ́. àdàkùn owó wa ni owó wo lójú ewu owó mẹ́lẹ̀ pé kìí ṣe gbẹ ìgbẹ́ mẹ́lẹ̀ àwọn èèyàn owó tó tún sáré gbójú kó owó wọ kówó lọ́wọ́ nísìn kálukú ọmọ ọwọ ọwọ rẹ tọ́wọ́ bá sọ́ra lè bá tún lé ń ẹ wá rí torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àwọn eléyìí ṣe àwo ni wọ́n kọ́ àmọ́ ní táwọn fi ń paláró òun náà ni pé ahàn lè la fi ṣe ìdájà tiwa yàtọ̀ ọ̀làwọ̀ àṣemúkà ẹ̀ wà kẹ́ẹ̀tù yàsín wọ́n yàrá kó nípa wàá gba yàsín ni ogójì là fún ọ kàn hàn áyà mẹ́wàá bẹ̀rẹ̀ ni wọ́n wàá fọ kíní ẹ̀ sínú ìgò wọ́n á kó tàdáàbò kó kí dáadáa tọmọ tí gbàgbọ́ tiẹ̀ náà sì wà ní. Ah, bàbá yẹn ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀nù àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ báwọn èèyàn sì máa sọ̀rọ̀ kẹfẹ́rí lẹ́nu tí wọ́n bí kéèyàn gbá wọn lẹ́nu kéèyàn kán dànù torí de ilé agbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa o má gbé ẹ̀sìn rẹ lọ bẹ́ni tí ó kó bọ́ by the time tó bá dọ́dọ̀ rẹ̀ ó kéré jù ó pàdánù forty days forty days ó kéré ni forty times five ṣe pé two hundred prayers. kó o sì bíyàn dá kọ́mọ́kì tó o bá tún kí òfin ọlọ́run tún ní ká bẹ ọ lórí ìrun tó o ní gba aládàá rẹ fá tọ́lọ̀ ò ní gbà pabambari rẹ ó tún di kèfèrí tá a wá ní ta ló fẹ́ sẹ́kù nínú ìjọ tí ìlọlé ológun náà ní ìsìn láwùjọ wa wọ̀nyí ta ni sasani látara òka tí kálukú ń fi sọ́wọ́ ẹ̀ mọ arábàmì òka lóríṣiríṣi òòka mélòó lẹ fi sọ́wọ́ tẹ fẹ́ fi tẹ̀lé súnà ẹ̀yin náà ìbíra yín léèrè anabi sallallahu alaihi wasallam máa ń fòkà sọ́wọ́ nínú kan wọ́n máa ń fi sí ọmọ àkàtọ́ àlẹ́gbẹ̀ẹ́ tọ́mọ adìrin wọ́n máa ń fi sí ìbáàjọ́ ọ̀tún ìbáàjọ́ wà láàfíà àmìyàn mélòó ńlò ká tiẹ̀ jẹ́ fi sabilillah ẹ̀yin náà máa kíyèsí àbàmì òka lóríṣiríṣi ẹ̀rí tí wọ́n hàn kí ó kan tí ò tiẹ̀ sí níbi kankan sómi yóò tún máa gbé hàn pé òkà ti kí òun tèmi àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóyá ya ẹ̀yà ìlú wọn hàn sí rókò àlìjánu torí wọn ti sọ fún pé tó ka ìbá ń bẹ lọ́wọ́ ọmọ musa náà sọ pé ṣírùkù tiẹ̀ náà àbí èsè ṣírùkù tiẹ̀ ẹ̀ ànábì sọ fún sàábì kan lọ́wọ́ tí n fi sí tó fi tó bá lára rẹ̀ tó o sì bá bẹ́ẹ̀ kú o ní ṣoríire láéláé sàábì nù àwọn akọ ẹ dákun lẹ́bù mélòó la wà sí igi mú jìnnà sí pàpọ̀ àbí òjìnnà jìnnà ó jìnnà ẹ ẹ jẹ́ o ẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa kọ̀ọ̀ka àwọn nǹkan yẹn kún ẹsẹ̀ kún àìda ẹ jẹ́ àmàlà àìda láti sìn lọ lọ́pọ̀lọpọ̀ àbáwọlé wa gbogbo ó láwọn nǹkan tí wọ́n máa dè má ẹ lọ yọ dànù ẹ gbà fọlọ́wọ́n bá yín tó o bá fi ẹ̀mí rẹ sí pé kíní yẹn ní dáàbò bò yín o ti di mushrikun shirkan kabira o ti ṣẹbọ sọlọ ńlẹbọ tó tóbi àmọ́ tó bá yẹ pé ìgbàgbọ́ rẹ ni pé yìí ṣe kíní yẹn kọ́mọkọ́lọ́ mójútó lẹ́kùn tí wọ́n fẹ́ bàjẹ́ yẹn tó bá ṣe pé ìgbàgbọ́ rẹ ni pé kìí ṣe kíní yẹn gangan gangan ni wọ́n dáàbò ṣùgbọ́n sábàbí ni. sábàbí ni kìí sùn gangan ló láàbò ọlọ́run ló láàbò ṣùgbọ́n sábàbí leléyìí sọ pé o ti ṣe ṣírùkù tó kéré ìwọ wa lẹ fẹ́ kí wọ́n lẹ̀ mọ́yìn láyàánú méjèèjì ṣírùkù ńlá àti ṣírùkù tó kéré kò sí ìta o ọlọ́run ìyàwó amúṣírìkù o ẹ̀yin náà fura nínú àyà tó ti síwájú pé inna Allaha la yaghfiru an yushraka bihi tí ń sí eléyìí ó final ni tó o bá kú lórí pọ́ǹsẹ̀ bọ́ sọ́lọ́n tọrọ àforíjìn kò sáforíjìn lẹ́yìn tó lọ́n ti wá ń sọ̀lá yìí fún wa pé bí àtúnṣe ọba ṣe ṣe láàrin ọkọ àtìyàwó tí ẹ̀yin náà sì ti mà ikú àti ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yín kì í ṣe tá a fi pa yín láṣẹ ẹ ṣáà ti gbìyànjú bẹ́ẹ̀ ṣe lágbára máa ṣe dọ́gba nínú ọkàn yàtọ̀ sí ṣe dọ́gba nínú owó tẹ̀ ń ná yàtọ̀ sí ṣe dọ́gba nínú pẹ́sùn lọ́dọ̀ kálukú lẹ́yìn tí Ọlọ́run ti sàlàyé gbogbo eléyìí fún wa Ọlọ́run tó wá fi kún pété ayé máa mọ̀ tátùnsí ọba ṣeéṣe tẹ́ ẹ bá pín yà yọ̀gùn ní lọ́ọ̀hún kú lẹ́mìn sàátẹ̀ Ọlọ́run ọ̀rọ̀ kálukú lọ́rọ̀ nínú fífẹ́ nínú fífẹ́ rẹ̀ Ọlọ́run fẹ́ nínú gbogbo nǹkan lẹ́yìn eléyìí Ọlọ́run ọba wa fi ń yé wa o ìdí tó fi gbọdọ̀ ṣe èméjì ibi tẹ́ ẹ bá kọra yín ìwà àtìyàwó rẹ tí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ kálukú lọ́rọ̀ náà ni nítorí pé ọba tí ń fún yín ní ìdánilójú yìí ọba ọlọ́rọ̀ ni kìí ṣe ọba aláìní ọba tó tó ni kìí ṣe ọba tó kù síbi kan ọba tó jẹ́ pé tó bá sọ nǹkan yóò ṣẹ náà ni kìí ṣe ọba tó ṣe pé ó lè sọ mọ̀ ṣẹ a'udhu ọlọ́run tó fi ń dá wa lójú àìbámà tí nǹkan kan bí iyèméjì tí bá ń bẹ lọ́kàn rẹ kàwọn àyà tí ń bọ̀ yìí ọlọ́ni walillahi ma fi samawati wa ma fi al-ard tọ́lọ́wọ́n bá ní gbogbo tí ń bẹ nù sánmà àti gbogbo tí ń bẹ nù lẹ̀ rírọ̀ ọlọ́rọ̀ ṣèbí nu kọ́jọ́ pé sánmà ni wọ́n ń gbé ta ló ní gbogbo tí ń bẹ nù sánmà tó fi dórí ìwọ náà Allah rírọ̀ ọlọ́rọ̀ tụba bá ṣe ilẹ̀ ló ń gbé talẹ́ni tó ni gbogbo ti ń bẹ lókè àti ti ń bẹ nù lẹ̀ tó fi dórí ìwọ náà Allah àti tó ní àti wọ́n gan ta Allah torí ẹ ọba ọrọ lọrọ fọkàn rẹ fòyà ó túmọ̀ sí pé ìgbà ọba ló ní mí gbogbo ti ń bẹ ń gbogbo ti ń bẹ gbogbo bùkátà tì yẹ kí torí pé tó bá láti ṣe fún mi ta ni ó sọ ṣe ṣe náà ló ní tí fún mi tábà pé ya ah, ẹ̀dàkùn ẹ̀tìrì pé mo dúró láti o mo dúró láti ẹ̀kan ìgbága fún mi o ẹ̀wọ̀n ah, àdó sùúrù because à ń wo àgàtà alẹ́ rí jígbé ni sẹ́yìn mọ̀ pé à ń wo àgàtà alẹ́ rí nǹkan dàrú torí pé ẹ̀yin ọ̀ lága lọ gbàgà sòṣùgbọ́n náà ọbẹ̀ ẹlẹ́dàá wa yìí ṣe nǹkan oní ni wọ́n gbà fún ọ òun náà ló ní ti tẹ̀ lọ́wọ́ tẹ̀ lọ́wọ́ etí ò ti tẹ̀ ọ́ lọ́wọ́ òní òfò àwa ará nìkan nínú gbogbo ẹni tó lọ́wọ́ bá ṣe lóore rí tẹ́nìkan ká pété mi ló mú abọ́sẹ̀lẹ̀ rí rí ẹ kọ́ wa yọ owó jáde ló fún ọ lówó yẹn o ò kò sẹ́ni tọ́lọ̀ fún tiẹ̀ subhanallah ẹnìkan rí tọ́ ọfọmọ rẹ lọ ni wọ́n wò ni wọ́n wò ikójú wọn sì jọra wọn etí wọn jọra wọn ara rẹ lọba gbọmọ wọn pé ah, ó ó lè lè dá torí ẹ dákun ẹ o torí ń lé ẹ lọ lé ẹ lọ wò tí torí pé kálukú lọ torí ẹ ọrẹ ẹni tí àti gbọ́ bùkátà tiẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọlọ torí pé o gbé bùkátà lọ bọ́ bùkátà kí ni ó tún fún ọ bùkátà rẹ ó lékún sí ni àmọ́ tó o bá gbé bùkátà rẹ lọ bọ́ba tí ò ní bùkátà sí nǹkan kan ṣùgbọ́n tí gbogbo nǹkan ń bùkátà rẹ tó sì jẹ́ ikú tó bá fẹ́ ṣe ń tí kálukú ń bùkátà fún kò dín nǹkan kù nínú ọlá rẹ òun ló gbé bùkátà rẹ lọ bá a ó ti gbé bùkátà rẹ lọ síbi rẹ ọlọ́wọ́n bó sì ṣe ń tọ́ ń fẹ́ fún ọ. walillahi máa fi samawati wa máa fi al-ard tọ́lọ́wọ́n bá ní gbogbo ń ti ń bẹ nínú àwọn sọ́mà méjèèje àti gbogbo ń ti ń bẹ nínú àwọn alẹ̀ méjèèje èyí tí ń mí àti èyí tí ò mí onílàákà inú wa àtàláì nílàákà èyí tó ṣe é fojú rí àti èyí tí ò ṣe é fojú rí gbogbo ẹ̀ tí ọlọ́run ọba ní. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم وإياكم أن اتقوا الله àti sọ àsọtẹ́lẹ̀ fún yín o àti pa yín láṣẹ ẹ̀yin mùsùlùmí gẹ́gẹ́ bí a ti ṣe pa àwọn ẹni tí afunitira ṣáájú yín àwọn yahudi àti nasara irun tá a fi pa yín náà la fi pa wọn náà láṣẹ kí ni nǹkan náà á ní tọkùlọ kó ẹ pa yọ lọ eléyìí ó ní àṣẹ tó fi pa àwọn ẹni àtàwọn gbogbo wa ká ṣe kí ni òun náà ni kọ́kọ́rọ́ gbogbo oríire ẹnikẹ́ni tó bá ti lè nípayọ̀ ọlọ́run ọlọ́run bó sì náà fún náà ní láyé àti lọ́run waman yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib tó bá ti lè ọ̀nà àbáyọ fún náà ni tí nǹkan bá le títí títí nítorí sọ̀nà ọlọ́wọ́ tí wọ́n á máa rọ̀ ọ́ lọ́rọ̀ gba ọ̀nà tó gbogbo ibi tí wọ́n mọ̀ yìí pé ọ̀rọ̀ lè gbà wá ọlọrọ lè gbà wá ọlọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbàbẹ̀ á ń bọ̀sibọ́sí ibi torí ẹ̀ ọlọ́run òun ni kọ́kọ́rọ́ gbogbo oríire ọlọ́run tó ní wa kálukú wa ní fẹ́ òye lórí òye èèyàn bá jẹ́ pé kọ́ lèèyàn kọ́ èèyàn bá jẹ́ pé kọ́ lèèyàn kọ́yàn èèyàn bá jẹ́ pé ọjà lèèyàn ń tà èèyàn bá jẹ́ pé ṣe ọwọ́ lèèyàn ń ṣe oníkálukú ní bùkátà ìmà lórí ìmà ní sì ń bùkátà òye lórí òye ẹnikẹ́ni tí bá ń fẹ́ àlékún mà tí bá ń sì ń fẹ́ àlékún òye lórí òye ọ̀nà tó lè gbàdédi rẹ̀ òun náà ni kó fi ìpáyọ̀ ọlọ́run kó fi kọ́rọ̀ ẹ̀páyọ̀ ọlọ́run wa yu'allimukumullah tẹ́ ẹ bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ọbọ̀ fún yín ní mà subhanallah eléyìí ló fà ní imaamu shafi'i rahimahullahu ta'ala ni wọ́n fi sọ nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí wọn ìṣẹ̀lẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ wípé dìde dìde tẹ̀ ń tójọ ẹ ẹ mẹ́rin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìdílé ẹ bọ́ sẹ́yìn lọ yálà nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí imaamu shafi'i rahimahullahu ta'ala wípé wọ́n gbìyànjú láti há kí wọ́n kọ́ wọn ò rí há imaamu shafi'i ó sì jẹ́ ẹni tó ṣe pọ́pọ́lọ wọn mú pípọ̀ tí wọ́n bá fẹ́ há kan wọ́n ní ibi tí wọ́n kọ́kọ́ fẹ́ hàn ó nìkan ni wọ́n jọ hàn sáwọn wọ́n fọwọ́ bo gbogbo yòókù torí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ àfi bíi duplicating machine gbogbo ẹ̀ lórí ògbélé kan náà tọ́ba gbélé kan ó lè má níyànjú ẹ̀wọ̀n pé ńgbà tá a bá kan ó lè má níyànjú àmọ́ tá a bá gbé láì kan lẹ́yìn láì kan níyànjú ńgbà tó di ọjọ́ yẹn alimami shafi'i rahimahullahu ta'ala wọ́n ń ni wọ́n bá rọ kan lọ́nà o wọ́n rí lọ́nà bá wò kò jù wọ́n kàn wó ni o àwọn ọmọ sùkúù tí wọ́n ń kọ́ lónìí ọmọ sùkúù tó ṣe pé àwọn olùkọ́ wọn wọ́n fẹ́ẹ́ lè má sọ̀gbà táwọn ẹlẹ́lòmíì nù wọn rí láì rí pọ́fọ́mi lọ́wọ́ tóbi tí e ṣe ìyàwó rẹ̀ fa tẹ́kùn ọjọ́ máa má rédè kánú sùkúlù ni àti lóde sùkúlù tẹ́kùn ò ṣe bá wí kò ṣe bá sọ̀rọ̀ ṣáfìrí kan wo ọmọbìnrin ni sì dájú ọmọbìnrin sí júlẹ̀ nígbà tí sáfìrí tó wá délé tó gbìyànjú àti ní ọkà títí bí ṣe kàkọ́ wọrí wọn títí kọ̀ wọrí bóyá àti sàlù àlá ni wọ́n tún sàlù àlá kò tún wọrí ha so wá lọ bá <laughs> lọ pé bàbá nǹkan kan mọ ha nǹkan mìíràn tún sẹ́wọ̀n pé gbogbo ẹni tó bá fẹjọ́ sùn yìí ibi tí ń wò pó yẹ kẹ́ ẹ ti so láǹfààní tóun ó fi jàre ni ó rò lẹ́jọ́ fún yín ibi tó ti ṣàìdá kò ní sábà fẹ́ mẹ́nu bà nígbà nǹkan kan ṣẹlẹ̀ mọ́ hákì ò rí ha bàbá ní nǹkan míì tún ṣẹlẹ̀ kí ni nǹkan náà bẹ́ẹ̀ ni mo wo ọmọbìnrin kan nígbà mọ́ ń lọ ilé lánàá pé ntọ́fà náà nìyẹn wọ́n sì wá kele pé shakawtu ila waqi'in su'a hifdhi wa arshadani ila tarkil ma'asi wa qala a'lam bi anna al-'ilma nurun wa nuru Allahi la yuhda li'asi wọ́n ní wọ́n fẹjọ́ sùn olùkọ́ mi Waqi'a nípa pé ẹ̀ríkẹ́ wá wọ́n á sọ fún mi pé kí n pa ẹ̀ṣẹ̀ jì kí n pa ìwà ẹ̀ṣẹ̀ jì wọ́n á fi yé mi. kí lọ ma o wíkẹ́ ìmọ̀tẹ́rì yẹn ìmọ̀lẹ̀ ni ọlọ́run bẹ́ẹ̀ sì gun ọ̀daràn èèyàn ní ìmọ̀lẹ̀ rẹ̀ ẹlẹ́sẹ̀ èèyàn ọlọ́run ọba kì í bùn wọn ní ìmọ̀lẹ̀ rẹ̀ wọn náà ti jìyà pọ̀ lórí àwọn wàmà yìí wàhálà rẹ̀ ó peléke ṣùgbọ́n tó ń tí ì jẹ́ kí tí ò jẹ́ kí màá yẹn dúró lára rẹ̀ wattaqullaha wa yu'allimukumullah ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run kọ́ yín ní mà torí ẹ̀ ntọ́lọ́run ti pa wá láṣẹ ni àtàwọ̀ àtàwọn tó síwájú wa kí wọ́n á nìpa ayọ̀ ọlọ́run kí ni bẹ̀rù ọlọ́run an taj'ala kí ìyá ọmọ bàá jẹ ọ níta a sì fi ma gàgá yìí òun náà ní ká máa tẹ̀ láti ọlọ́run ká sì jìnnà sí gbogbo ohun tí ọlọ́run bá kọ̀ fún wa láti ṣe bí èèyàn bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ti sànà àti jẹ́ olùpáyọ̀ ọlọ́run nítorí wọ́n ń pè ní páyọ̀ ọlọ́run ọjà máa kọ́ ọ máa ṣe ń fi pọ́ láti kó o sì jìnnà sí ń ọba ọ̀fẹ́ ìpáyọ̀ ọlọ́run yìí ṣe kíkọ́ máa wọṣọ oríṣi kankan aṣọ kan lọ́sẹ̀ kan ah, bàbá mi tàkàwá tàkàwá báwo èsì takawánu bóyá kò lásọ méjì kí ẹ báwọn sàábé ṣe jẹ́ pé wọn lásọ méjì sátì máa fọkọ́ máa má gbàtílẹ̀ bá sú tasọ dọ̀tí ẹ̀fọ́kọ́ má gbàtílẹ̀ bá má ẹgbẹ́ wọ̀ ẹnìkan ò ní mà pọ̀ kan ló ní. àmọ́ ọlásọ púpọ̀ àwọn agbásọ kankan wípé torí ọ̀npáyọ̀ ọlọ́run eléyìí sàmì páyọ̀ ọlọ́run. bákan náà ká máa wá fárí ká máa dárí pandára kò túmọ̀ sí pé èèyàn ń payọ̀ lọ gbogbo ìgbà tí wọ́n bá ti wù lórí ọ̀fà náà eléyìí ò túmọ̀ sí pé èèyàn ń payọ̀ lọ. káwọn àwọn sọ kìtìpá wọ́n sọ tó yí bíi blanket tí èèyàn mẹ́ta mẹ́rin ò ní lè dà fọ̀ ipò ń pa kẹsà mi payọ̀ lọ. wa ma zuhdu at-taqiyyi bi halqi ra'si wala bi irtida'i athwabin ghiladi wọ́n ní ìráyésá olùpáyọ̀ ọlọ́run kò sí lára kó máa fárí kó máa dán orí kò sí lára rẹ̀ kò sì sí lára kó máa wọ aṣọ yíyí káyé rárá níta ń pè ń pa ọlọ́run ṣẹ̀rí àmì máa ṣe ntọ́lọ́n fi pọ́ láṣẹ jìnnà sí ntọ́lọ́n ọba ọ̀fẹ́ ntọ́ba ti ṣe bẹ́ẹ̀ olùpáyọ̀ ọlọ́ níbo wá nípáyà tí máa wá àtọ́kànnì ìdí nu tánà bisalòlá àìsàn sọ pé at-taqwa ha huna at-taqwa ha huna at-taqwa ha huna anabi wọn nawọ́ sí igbá ya wọn lẹ́ẹ̀mẹ́ta ibi tí payọ Ọlọ́run wà ní ibi tí payọ Ọlọ́run wà ní ibi tí payọ Ọlọ́run ti wà ní ìyẹn ni pé láti inú gbáàyà láti inú ọkàn torí ẹ ìyẹn gbọ́dọ̀ máa bẹ lọ kọlọ ń sùn lẹ́ni tí wọn máa páyà rẹ̀ kọlọ ń sì wá tí wọn máa wípé wọ́n lọ́n bùnmi ní qalban khashi'a bùnmi ní ọkàn tó ṣe pé ó ní ìtẹríba fún wọ́n lọ́n bùnmi ní ọkàn tó ṣe pé ó ní ìtẹríba fún wọ́n lọ́n yàtọ̀ sí àdúrà tá a gbọ́ pé apá kan nínú àwọn ọmọ tí ń lọ sílé kéwú tí wọ́n máa ṣe wípé allahumma ja'alni jabbara pé wọ́n lọ́n sẹ́mi ní alágbẹ̀rù parí o a a'udhu billah ṣé àdúrà náà àbí pè ibi allahumma ja'alni jabbara tó fi jẹ́ pé tí àwọn kèfèrí bá rí òun ọ̀ máa sa a a'udhu billah tani aljabbar allah a àdúrà kádùá lélẹ́yìn o al-i'tida'u fi ni wọ́n ń pè léyìn ẹnu sẹ̀ríà ìtayẹnu àlánú àdúrà ìyẹn bẹ́ẹ̀ kọlọ ń sùn lálágbẹrù gbárí kó sí òun lálágídí kó sí òun lẹ́ni tó ṣe pé kò ní rọ̀ èèyàn máa bẹ lọ́ọ̀ni kọlọ ń jẹ́ kéèyàn rọ̀ fún tọ́lọ̀ torí ẹ̀ má bàa wọn ṣerú àdúrà má bàa wọn dásàkásà àdúrà yẹn o ǹjẹ́ ọlọ́run ọba tó bẹ̀rù àbí ò tó bẹ̀rù gẹ́gẹ́ bí àṣẹ tọ́pa wa ó tó bẹ̀rù pé ò bá tiẹ̀ wo nǹkan kan ọwọ́ ọpọ́n ló ní gbogbo tí ń bẹ nínú sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì ó tó bẹ̀rù àbí ó tó bẹ̀rù ó tó bẹ̀rù ní ìsìn ẹnìkan halẹ̀ mọ́ ní sọ pé wàá gbà wàá gbà nítorí lè mú ọ máa bẹ̀rù tó sì lè mú ọ máa bẹ̀rù ó ní kó owó kí ló ní òun gan gẹ́gẹ́ bíi ta ni wàá gbà ọ rí pé ń háyà lé ni ó háyà lé kẹ̀kẹ́ so after all. òun náà ẹ máa ń pín sara ẹ máa tó gbà ọwọ́ alọ gbà pé kí ni màá gbà kí ni màá gbà tọ́ba tún bọ́ lẹ́nu rẹ pé màá gbà ó jìyà so nítorí pé o ti wo gan fúnra ara rẹ kí ló lè ṣe fún ọ tọ ẹnìkan á tún sọ pé wàá gbà wọn lò ní bàbá olówó àdúgbò yín two over gbogbo létọ́ àládùúgbò ní bàbá yẹn sì ní àwọn tọ́ọ̀g tó yẹ pé tó bá ní wọ́n lọ ọ̀rọ̀ yẹn wá wọ́n kú lẹ̀ ní. sọ wá lọ gbà sọmọ pé òní délé kó tó ronú pé ẹ má bínú sà mo lọ gbà àwọn ni ẹ má bínú sà torí òun wo pé eléyìí lóòótọ́ bá léyìn ọgbà tó bá ra yẹn mú lóòótọ́ tẹ́ ẹ bá ní òní ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ká tó wá pé ọba àlùyìn ọlọ́ọ̀gbà ìwọ náà wà ń bá a lérí pé ìwọ náà gbà sẹ́yìn kíbẹ̀ làwọn kan ti máa tọ́ lólobó pé tọ̀ ṣé ti pokọ tó lọ mú domi <laughs> so torí pé àwọn èèyàn pẹ̀lú bí kálukú ṣe ní ọlá tó ni làwọn èèyàn ṣe máa kára márìsìkì fún wa tọ́lọ́mọba wa tọ́ba wa ní ọba tí mú gbogbo múnimúni ọba tí rọ gbogbo atapákaka léegun láì fáàmà gbá ọba tí ó palẹ̀ gbogbo onímọtómọtó kúrò nílẹ̀ tí ó dà wọ́n kòtò ọba tó ní gbogbo nǹkan tí ń bẹ àti etí òsì àti etí ọ̀padà máa bẹ ó ní kó bẹ̀rù òun ṣé gbogbo bọ́lá rẹ̀ ṣe tán kò tó bẹ̀rù wàláhì ó tó bẹ̀rù ó ní kọ́lé jẹ́ pé wọ́n á mú ọ lọ bìkan pé wo bọ́lá ṣe tó wà fi àǹfóṣìkùn àfàlà tó ojú ẹ̀ ni wúrà rẹ̀ wò mọ̀nà ara rẹ̀ gan lásán tó o bá wò wò tí o tó mú ọbẹ̀rù ọlọ́run o tó mú abẹ̀rù ọlọ́run ká tó wá pé sámà ká tó pé lẹ̀ ká tó pé gbogbo nta àárín wájú wa ẹnìkan dé tí òkun òní àṣẹ ah, tí wọn kàn ń pè lókun náà nù tí wọn máa dẹrù bàyàn tí wọn máa pókun òkun òkun lé òkun ibi títí sọ àwọn lókun bá kún dé ó ti túlẹ̀ ha sebo sọ pé ẹ wọn kàn máa dẹ́rù báyìí subhanallah kí wọn á lò kún nínú gbogbo ntọ́lọ̀ ń dá tó fi wá sọ pé òní bẹ̀rù ọlọ́run bí aláìlérò tí tó ní ẹ̀dá mi dá ẹgbẹ́ tó lọ́n sọ pé alayha tis'ata ashar màláíkà mọ́kàndínlógún ni àwọn ni wọ́n jẹ́ ẹ̀ṣọ́ náà ọwọ́ àni kò burú ẹ̀yin ara maka èmi ò bá yín yanjú seventeen ẹ̀yin ẹ̀mú méjì kẹ́ ẹ̀ lù wọ́n ó bá káfí wọn lọ Jibril anabi sallallahu wọn làwọn rí ń gbogbo ọkan àwọn òró ọ̀kan fi hàn pàápàá tó méjì péré wọ̀kọ́dẹ̀ mẹ́lẹ̀ ọ̀fẹ́ gbogbo ọ̀ká èèyàn orí bìkan ma. ìwọ ta wá ni wọ́n á ní kí wọ́n dọ̀dá mẹ́tàdínlógún nù ta ni. títí èèyàn bá wọ ẹ̀dá ọlọ́run tó lọ́n dá tí kò tó mú yàn bẹ̀rù ọlọ́run. rìn ká wòran mọ̀nà mọ́kà jókòó síbi tó bára rẹ̀ rìn ká wòran wọ́n á lọ síbi táwọn àpáta wà. wọ́n á rí òkúta ara wọn ó tò lórí ara wọn ó tò ara wọn ó rí rẹpẹtẹ ó rí tí o to ọ wá rí kékeré kan tó lọ ń gbélé lórí yọ wá lè tó kò sí ní gbogbo bó tilẹ̀ wù kí ìjì gbogbo bó tilẹ̀ wù ká gbàrà ó jọ tó mu dúró bẹ́ẹ̀ ṣé kò tó ọba ó pé yẹn five hundred tó o bá mọ bí yẹn ṣe wúwo ìrọ̀ rẹ tó bá dàgbà tó ọ ni o gbìyànjú láti ọ mọ bó ṣe má ah, ah, ẹ sì ṣe wúwo báyìí ah, bẹ́ẹ̀ náà ni wọ́n náà wúwo bá fẹ́ gbé wọn náà bẹ́ẹ̀ náà ni wọ́n náà wúwo èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan five hundred ẹ sì mọ̀ pé tẹ́lómi kìdé tó nípa láyàdé wúwo rẹ̀ wúwo bíi márùn-ún ni. gbogbo náà ló sì wọ bàálù kálukú náà máa wọlé pé ah where is my seat nọ́mbà kìíní kan pé ẹ eh, lọ jókòó mi so wọ́n wá kó gbogbo àwọn èèyàn bíi five hundred wọ́n tún wá máa lójú ẹrù sí ayé ẹrù wọ́n máa lójú ẹ̀ ń bẹ̀ bá wọlé tẹ́tẹ́ tún létí kó sì ẹ wọ́n tún hmm, gbogbo ẹrù wọ́n ti containers hmm, wọ́n ti sínú rẹ̀ bí bàálù ṣe wá wúwo tó yìí tọ́ba sáré lọ hùn. Hmm, wọn bisimilah ìgbéra ya ó sì gbéra sù ta ló mu dúró nu sámànà rí ṣé kò tó bẹ̀rù kò tó bẹ̀rù tó bá ní kí gbogbo yẹn jábọ́ wọn ọ̀tàn àbí ọ̀tàn akramakumullah tó bá àánú bàálù tí àwọn pilot àtàwọn tí ń ràn lọ́wọ́ sọ pé gbogbo tí kálukú bá mọ̀ ládùú àkọ́mọ́sí o because we are now losing control ah <laughs> sẹ́mi pé ń bẹ̀ ọ́ irú ìbẹ̀rù ọlọ́run tí ó bọ̀ sọ́kà àwọn èèyàn irú ètò wọn ò ní rí ni báàrí ọlọ́run tó bá ń là wánú eléyìí irun tí yẹn kí mọ sàdéhùn <laughs> subhanallah ikú ni kí wọn ló dé tó yẹ pé ńgbà tí ikú bá ń kanlẹ̀kùn láà tó máa mọ́ náà irúbàálù tó jálẹ̀ kóhùn wọn nígbà tí wọ́n ń sọ fún àwọn tó wà nù bàálù ó kù bí ìṣẹ́jú kan tí bàálù ọjà àwọn pilot yẹn sọ pé we have we have totally lose control ntí kálukú bá mọ̀ tó lè ṣe ládùú àkọ́mọ́sí ah àdúrà ọmọ kọlu ra wọn bẹ̀rù ni ẹlòmíràn sọ pé gbogbo okun ẹbí tí mo ti já ìwọ lọ́hùn tí bàálù ìbá sọ láyọ̀ màá so màá so yóò ké bẹ́ẹ̀ kí a ń bò alukálà ti gbẹ àkọọ́lẹ̀ ti síwájú pé ibi tẹ́ ń bá lọ sétí yẹn bá wọn gúnkè gbogbo nǹkan tó ga lójú yín tí gbogbo di kéékèèké àfi bí ọba tó mú yín lọ sókè sétí ọba àwù kò wá orí máa wá ọrùn máa wá máa wá lè ṣe ni nínú agbèrè tà ń ṣe sọlọ ó ti kọjá sísọ àìbẹ̀rù rẹ̀ náà ni òjò àpọ̀ǹdì pàǹsẹ̀ sí àìbẹ̀rù rẹ̀ ló fi jẹ́ pé wọ́n gbọ́rọ̀ ọlọ́run wọ́n fetí pàlàbà rẹ̀ wọ́n pọ̀ lọ́n sọ báyìí ànábì sọ báyìí wọ́n pèsè àyè ti lọ ẹtì bọ̀ ni ahán ẹ̀sùn máa dẹ́rù báyẹn. la ilaha illallah àti ìlọ àti bọ̀ ṣùgbọ́n tí ń bẹ níwájú wa ó kọjá apá àti ìlọ àti bọ̀ nítorí wa man asdaqu minallahi haditha tá lọ́rọ̀ rẹ̀ jódodo jọlọ́ọ̀ lọ́ọ́ tó máa ń ṣe èméjì nípa alukur'ani kí ni tó tó fẹ́ mú wá fún ọ tó gbàgbọ́. afala yatadabbaruna alukur'an am ala qulubin aqfaluha kí ló dé tẹ̀ máa ṣe làákà ìsá alukur'ani abágàdàgodo ń bẹ lórí àwọn kan yìí ó dájú pàgàdàgodo ń bẹ lórí ọkàn ọ̀pọ̀lọpọ̀ kò jẹ́ kí alukur'ani ọ̀rá ìwọ́nú ọkàn wọn tó fi jẹ́ pé ẹ̀wù Ramadan ní nísìn kọ́nà wàláyé ọ wà nù àwọn mùsùlùmí yìí tó yẹ pé ọwọ́ ọgbà tí a fi kẹnuró sígbà tá a sínú ni tó bá ti lè sínú báyìí kò ní kírun magrib ó kírun àsùbà ó kí zuhur ó kí asr wàláyé kò ní kí magrib tó bá ti lè sínú báyìí ńlọ bukọ̀ tinu látàárọ̀ èèyàn mú kínní yìí. ẹlòmíì ń lọ sọ́dọ̀ yọngbónù kí ni igbó mi a'udhu billahi minash shaitanir rajim ẹ dákun ìpáyọ̀ ọlọ́run wà dà ẹ sì mọ̀ kọ́ lọ́n sọ pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun kẹ́ ẹ lè máa páyọ̀ ọlọ́run onísábàbí ńlá tọ́lọ́ ti torí rẹ̀ sàwẹ̀ yìí lọ́ràn yẹn lórí yín ńgbà tá a bá wá tara àwẹ̀ tó ń rí payọ́ lọ ń gbọ́dọ̀ tí wàá fẹ́ rí. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم وإياكم أن اتقوا الله àti sọ fún àwọn tó síwájú yín àtẹ̀yìn àṣẹ wa sí èkínní kejì yín oníkẹ́ máa pààyàn ọlọ́run táwa ló lè páyọ̀ ọlọ́run nínú wa nísìn ní ipò tá a wà mùsùlùmí ríra rẹ̀ mùsùlùmí bàkàtàbí òun náà ní òun náà ríra òun bàkàtàbí nasọ̀rání àbí yahudi òun náà ríra rẹ̀ níbo ṣe ríra rẹ̀ àwa lè pé à ń páyọ̀ ọlọ́run à ń ṣe ntọ́lọ́ wọn bá fẹ́ à ń jìnà ṣe ntọ́lọ́ wọn bá ọ̀fẹ́ a bàkàtàbí kan lè sọ pé ń páyọ̀ ọlọ́run lọ́wọ́lọ́wọ́ kò sí bàkàtàbí tí ó sì sẹ́kùn bàkàtàbí tí ó sọ pé ń sẹ́yìn máa tọ́fà law kana taqiyyan la aslama tó bá pín páyọ̀ náà kò bá gba islam torí pé a sọ pé taqwallah ó ní imtithalul awamir wajtinabun nawahi títẹ̀ láti ọlọ́run jíjìnà sí tọ́lọ́ wọn bá kọ̀ àbí òye yín kò sì sí ànábì kan tọ́lọ́ wọn bá rán sáyé tí o ti sọ fáwọn èèyàn rẹ̀ nípa anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́dà gan ọlọ́run ti bá gbogbo oníkálukú wọn gan dá májẹ̀mú ipe àyè máa mà kánàbí muhammed bá dé bọ́ láyé latu'minunna bihi wa latansurunna gbogbo yín lẹ gbọ́dọ̀ gbàgbọ́ ẹ sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ẹ sì bí mi ọlọ́run sàdéhùn wọn ò ní bẹ́ẹ̀ ni gbogbo wọn lọ́dọ̀ ọlọ́run ló ń pẹ́ tọba báwa láyà nabi muhammed sallallahu alayhi wa sallam àgbàgbọ́ á sì ràn sí ọwọ́ lórí pọ́ ń ṣe bànásárì ọ̀n payọ̀ ọlọ́run náà ló fi ń yàgbẹ́ tó ń gbégbẹ́ dì ọ̀hàn ló fi ń jẹlẹ́dẹ̀ na náà ló fi ń ó sì hàn náà ló fi lò lè ṣe islam ìpáyọ Ọlọ́run kódà ń sàn ó ń sàn gbétì rẹ ta ló lè páyọ Ọlọ́run ní ipò tá a wà yìí nìsín alimusilimun àwọn mùsùlùmí nìkan ni nítorí pé àtàkùwà kò lè bá ìṣekèfèrí sọlọrin papọ̀ pé mò ń páyọ Ọlọ́run kò lè sí pẹ̀lú kèfèrí torí pé tàkùwà qadrun zaidun ala al-islam àlékún ni lórí islam ìyẹn ni pé ẹni tí ò ní islam ò lè sọ yìí pé ń payà ọlọ́run gbogbo ní ṣe ń payà rẹ̀ gbogbo ní ṣe ń payà rẹ̀ gan kí lọ́nà ní ká ṣe tó ṣe kí ló ní ká pàtì tó pàtì èyí tó ní ká ṣe àríndì rẹ̀ òun ni tawhid ń ṣẹbọ sọlọ ni èyí tó sì ní ká lọ́ọ́ ṣe àríkọ́ pàtì òun náà ni kí ni ashirk ìṣẹbọ sọlọ orí ẹbọ náà ní sùn orí ẹbọ náà ní jí yọ̀gá àná tó máa kó ń páyọ̀ lọ ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbọ́ tí ì bá sọ̀dọ̀ àwọn mùsùlùmí pípẹ́ ẹ̀ páyọ̀ lọ ẹ̀ ní gbọ́ máa tẹ́tì rẹ lẹ́ni tẹ́kàn máa gbọ́ ni pé iná kó jó wọn iná kó gbé wọn iná kó mì wọn. mọ́sálásí náà ni àbíwò lọ sí sọ̀látùl jumu'ah àní ẹni pé gbogbo ìmáàmù tí ń sọ kútùbà fún yín ní yawmul jumu'ah ya ayyuhal ladhina amanu taqullah torí tó o bá sọ pé taqullah nù kútùbà kútùbà ò lè jẹ́ kútùbà kó o dìímú wọn tó ń kírun fáwọn èèyàn tó èso èpè wọn lọ sí ìpọn páyọ lọ wọn kàn tanra rẹ jẹ lọ ń pààlọ nínú àwọn orígun kútúbà o gbọ́dọ̀ sọ fún wọn kàn páyọ lọ yàtọ̀ sọ́dọ̀ àwọn mùsùlùmí wo ló ti fẹ́ gbọ́ takwa Allah báwo ah kò sí takwa Allah o so eléyìí ìní ọlọ́run ọba wa nígbà tó ṣe pé kò bùkátà wa mo rò pé ń yé wa ọlọ́run ò bùkátà wa tá a bá pé ńṣe ló ní ká páyò òun kí ọlá rẹ̀ ó tún lè bá a fẹ̀ sí tá a bá pé ńṣe ló ní ká páyò òun nítorí kí àyè rẹ̀ ó lè bá a tún ga sí i léyìí tó ṣe pé bóyá tá ní páyà rẹ̀ ọlá rẹ̀ ó dínkù àyè rẹ̀ ó fà sẹ́yìn a'udhu ọlọ́run ọba ti wá kọ́ torí pọ̀ ní al-ghaniyyu mutlaq olọba tó rọrọ lọ́rọ̀ tó pín kò bùkátà nǹkankan sẹ gbogbo nǹkan ní sìn bùkátà rẹ̀ torí ẹ ẹ gbọ́ bó ṣe ròyìn ara rẹ̀ ni wọ́n ní allahu la ilaha illa huwa alhayyul qayyum allah òun náà lọ́ba tó ṣe pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfò nìkan òun ni ọba bẹ̀mí tí kìí kú òun lọ́ba bẹ̀mí táìsí òsíwájú rẹ̀ òun lọ́ba bẹ̀mí táìsí òsì ní gbẹ̀yìn rẹ̀ alqayyum òun lọ́ba tó dá dúró tí ò bùkátà nǹkan kan láti dúró tí gbogbo nǹkan pátá sì bùkátà rẹ̀ láti dúró so ọlọ́run ọba ò sì ní tara wípé à ń tẹ̀ láṣẹ rẹ̀ à ń sìn ín kọ́ tara rẹ̀ ní nkankan tí ò ti ní tẹ́lẹ̀ kò ní tara pé gbogbo wa kọ̀ láti sìn àsìrà wa lọ́ta rẹ̀ kọ́ wá tara rẹ̀ pàdánù kankan nínú tó ti ní. A'udhu ọ̀rọ̀ tó ọba mọ ń gbọ́ ti ṣe rí nu tábà pé ṣe tá à ń sin ọba ni wọ́n ṣe ń pè lálẹ́ ọba nu. àwọn ọba tí máa yàgbẹ́ àwọn ọba tí máa jẹun àwọn ọba tí máa fọkún èèyàn bíi rẹ̀ làwọn àmọ́ lọ àní kó tó dá nǹkan kan nínú tó dá alxaaleku ńlọkọ rẹ̀ kó tó ti kọ́ dá nǹkan kan nínú gbogbo ńtọ́ dá ọba adẹ́dá lọkọ rẹ̀ kó sì tó pa ẹnìkan nínú àwọn ẹni dá almumitu lọkọ rẹ̀ olùpani kó tó rọ nǹkan kan lọ́rọ̀ nínú àwọn nǹkan tó dá Ar-Razzaq bẹ́nu kọ rẹ̀ ọba tí rọ ni lọ́rọ̀ torí ẹ̀ òun ò ní tara pé àwọn ẹrú rẹ̀ ń ṣe tó fi pa wọ́n láṣẹ kó fi ṣàǹfààní nǹkan kan kò sì ní tara pé gbogbo yín kọ tiẹ̀ kó fi ṣòfò nǹkan kan ojú oyè ọlọ́ọ̀ni ẹ wọ́n á ń pè ọ́ pípọ̀ wá kírun ọ̀wá ń sagídí wọ́n á sọ kẹ́nìkan mọ́ tún wá yọmí lẹ́nu náà níjọ́ tó bá tún wọ́n máa da mí gbóná nìyà orí ẹ̀ dàrú ara ẹ̀ ló ṣe tẹ́lẹ̀ náà nígbà pípọ̀ wá kírun ta ni wọ́n pè pípọ̀ wá sọ rire ìwọ ni torí pé wọn ò gé nìkan kan lára wèrè rẹ bọ́ ọ bá nílàkà ẹ̀kọ́ gé nìkan kan lára rẹ á mọ̀sibọ́sí kó tún yabugi jẹ́ tí ọba ti ṣe tọ́lọ́ ọlọ́run bó ṣàlékún kankan lára rẹ tó àmọ́ kaka mọ́sálásí pé ìbá wà náà ni báwo bá máa sin lọ tí ọlọ́run lè jẹ́ ọlọ́wù kọ́ padà sí ọlẹ́nu aláìlórí lọ. ọlọ́run bukata ẹnìkan ẹ wá gbọ́n fi kún bí bá ń fún akálọ̀ mọ́ wọn ara wa ní tó ń fi pa wá láṣẹ òun kì í rẹ o láti fi jẹ́ nkankan tó wọ́n o ẹ dákun kí làwa ò bá tiẹ̀ ní tá àwọn gẹ́gẹ́ bíi tani àwọn tó sì pé n'isi bá ń wá ní ìsìn gbogbo sísítẹ́mù ọ̀dàrú ọlọ́ngbọ yẹ kéèyàn ọlọ́mọ wa rẹ tó máa lérí sáwọn èèyàn lágbóló yín ẹ lọ sọ́ra ọ ẹ mẹ́jà sọ ṣe fúnra wa kí lọ jẹ́ bàbá ń because ẹni tí lérí o bá ń wá lẹ́ẹ̀rí tí gbogbo nǹkan dàrú fún un subhanallah ṣé àwa náà láàmú lérí léka ó yẹ kéèyàn lọ mọ wọn rẹ à jámà kankan wàláhì níta àfilẹ̀ jámà kankan kò ju ká páyọ̀ ọlọ́wọ́n ba lọ inna akramakum indallahi atqakum ẹnitọ́ lápọ̀nlé jù nù yín lọ́dọ̀ ọlọ́run náà lẹ́ni tí ń bẹ̀rù rẹ̀ jù ọlọ́run fi ń yé wa ká lọ mọ àwọn ara wa torí pé ń àwọn èèyàn tí wọ́n boast tí wọ́n máa wúra rẹ̀ pé ohun tó ń sin lọ́n àwọn tá ń sin lọ́n iná lọ́ fà á ah, a'udhu billah a'udhu billah ẹni tí ó sì sí náà yóò mọ̀ pé kọ́lọ̀ ọ̀pẹjọ́ kọ́lọ̀ ọ̀pẹjọ́ tó bá mọ̀ pé òun sí òun kí ló fẹ́ ṣe fún un a ah, a'udhu billah ọlọ́run sọ fún wa ń bì ká lọ mọ àwọn ara wa ọlọ́run ní wa in takfuru tẹ́ ẹ bá kọ̀ láti páyà mi gẹ́gẹ́ bí mo ṣe ní kẹ́ ẹ páyà mi tẹ́ ẹ bá sá ìgbàgbọ́ tẹ́ ẹ kọ̀ láti páyà mi gẹ́gẹ́ bí mo ṣe ní kẹ́ ẹ páyà mi. fa inna lillahi ma fi samawati wa ma fil ard ajẹ́ pé ẹ mọ́ ipe tọ́lọ̀ tiẹ̀ ní gbogbo ti ń bẹ́ sánmà àti lẹ̀ tẹ́yìn bá kọ̀ láti páyọ̀ lọ kí ló dínkù fọlọ̀ mo yé wa ẹni tí ò léèyàn mẹ́ta iná ni ọmọ lọ bẹ lómi pé wọn náà dákun kún wọn kí kó fi jẹ́ sọ̀pọ́tà mi kejì àmọ́ ẹni tí àwọn èèyàn pọ̀ tí ń sọ̀pọ́tì rẹ̀ ṣé ma pé bẹ́ẹ̀ nìkan wá ṣe tiẹ̀ àbí wọn ò ṣe tiẹ̀ kọ̀ ma èèyàn gánu kátó wá pọ̀ lọ torí ẹ̀ ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá kọ̀ láti páyẹ̀mí ọlọ́run ẹ lọ mọ̀ pé àbùkátà yín tẹ́lẹ̀ náà ọlọ́ni ẹ páyọ̀ ń torí àǹfààní tìyín ni wàláhì kìí ṣe torí àǹfààní tọ́lọ̀ ẹ̀rí tẹ́ bá ṣe islam ẹ̀yin lẹ́ẹ̀dá sórí ire yín tẹ́ ẹ bá sì kọ̀ láti ṣe islam ọlọ́dàkùn má jẹ́ káwọ́ rí bẹ́ẹ̀ o onítàn ni ọ̀dà sórí ibú rẹ̀ ẹnìkan ò sí tó yẹ pé yóò kú tiẹ̀ bẹ́ẹ̀ nìkan torí wàlá taziru wazratun wizra ukhra ara ẹrù ẹsẹ̀ kan ò ní rú tẹlomi o iná ló fi jẹ́ pé ó yẹ ká tètè gbọ́rọ̀ láyé yìí ká má jẹ́ ó di lọ́la alkiyama ká tó gbọ́rọ̀ torí pé ọ̀rọ̀ téèyàn gbọ́njọ́ gbẹ́ndẹ̀ alkiyama kò wúlò ọlọ́ni tẹ́ ẹ bá kọ̀ láti páyè mi ọlọ́run fa inna lillahi ma fi samawati wa ma fil ard ọlọ́run tuntun wí nítorí ti wí tẹ́lẹ̀ má o torí pé òun ló gbogbo ti ń bẹ́nu sẹ́mà àtìlẹ̀ ńlọ́sẹ̀ tẹ ẹ bá wá pọ̀ tó ń ti kó ti wí bẹ́ẹ̀ ẹ tún mọ̀ o wípé òun ọlọ́run náà ló ní ti ń bẹnu sẹ́mà àtìlẹ̀ tó fi dórí ìwà aláìgbọ́rọ̀. wa kana Allahu ghaniyan hamida ọlọ́run ọba yìí ọba ọlọ́rọ̀ ni kò bùkátà rẹ tẹ́lẹ̀ náà it is for your own benefit kò bùkátà rẹ tẹ́lẹ̀ náà. hamida òun sì lọ́ba tá a yìn ní gbogbo ògbà abẹ́ ẹ̀gbọ́n táwọn mọ̀lẹ́kà sọ ni ẹ̀gbọ́n táwọn mọ̀lẹ́kà sọ nígbà tó lọ ní inni ja'ilun fil ardi khalifa wọ́n fẹ́ fi àrólé kan sórí ilẹ̀ àrólé báwo ṣé yóò ṣàrólé ta ni ṣàrólé ọlọ́ọ̀ni abadan torí pé àrólé ọlọ́ọ̀ ẹni tí ó kù tí ó lọ lẹ́nìkan lè já àrólé fún ìtumọ̀ àrólé ń bẹ̀rùn onípẹ́ni tó ṣe pé tó bá lọ ẹlòmíì yọjà àrólé fún un ìtumọ̀ àrólé ń bẹ̀ ọ́ ní pé yàtọ̀ sáwọn àlìjànú torí àlìjànú ní kọ́kọ́ ń gbélẹ̀ káwọ́ tó délẹ̀ yàtọ̀ sáwọn àlìjànú àwọn àlìjànú ṣàgbére ọlọ́run dè àwọn màlàíkà sí wọn kó fìyà jẹ wọn fáin fáin wọn lé wọn kó gbogbo orí lẹ̀ kọ́lọ̀ wọn bó tó wá kó àwọn èèyàn sórí rẹ̀ àwọn èèyàn jẹ́ àrólé lẹ́yìn àwọn àlìjànú àwọn màlàíkà ni ataj'alu tí wọ́n máa tẹ̀jẹ́ lẹ̀ wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak àwa sì ń sàfọ̀mọ́ pẹ̀lú fífẹ̀yìn fún wọn lọ àtún sàfọ̀mọ́ ìwọ ọlọ́run ọba kí lọ́ọ́ fi wá dá wọn sí wọn ò mọ wá fa wọ́n sì ti rò wọ́n ti rò má wá èsì pọ́nlọ́n bá wọn dámọ̀ràn dámọ̀ràn pé kíni ẹni tó yẹ pé kọ̀gbọ́n tán ní máa dámọ̀ràn ẹni tó ṣe kó ṣeéṣe káṣìṣe ọwọ́ nù màrán rẹ̀ èèyàn òní gbàmàrà àmọ́ ọba tó dá wa kẹ́là fúnma alifa kẹ́là ọlọ́run ọba wa ìgbàmọ̀ràn lọ́dọ̀ ọ̀tá ni pé kìnnì ta ló kọ́ ẹlòmíì lọ́gbọ́n allah ta ló là lọ́yè ọlọ́run bó ní sọ àmọ́ ìgbàmọ̀ràn lẹ́nu rẹ̀ pé kìnnì ṣùgbọ́n ọlọ́run ọba ń fún wọn ròyìn tó fẹ́ ṣe ni tẹ́nìkan ò sì sọ fún kọ́mọ̀ọ́sì ọlọ́run sì ti máa ń tí wọ́n sọ tó ń bá sọ̀rọ̀ fún wọn àmọ́ n fẹ́ kó tẹnu wọn jáde ni torí assignment tí wọ́n gbọ́dọ̀ ṣe pé ẹ forí kalẹ̀ fún ádámà. ala inni a'lamu ma la ọlọ́run ni mo máa ń tẹ́ ma. tọ́ ọlọ́run ọba rọrọ̀ àwọn màlàíkà ń yìn gbogbo gbà àwọn màlàíkà ń dúpẹ́ fún gbogbo gbà àwa ń kọ́ ẹ sì máa pé àwọn ẹni tó pọ̀ nù àmọ́ tó máa sọ pé kẹfìrún ó túmọ̀ sí pé àwọn kan tó kù àwọn náà kẹfìrún torí kẹfìrún ló kojú kẹfìrún pípọ̀ ló kojú pípọ̀ àmọ́ tó máa sọ pé akthar kí ló kojú tiẹ̀ aqal tọ àwọn tí èsì tí èyí lọ wọ́n pọ̀ nù àwọn èèyàn àwọn tí èsì lọ wọ́n pọ̀ nù àwọn kẹsì kókó ọmọ akọrin òkú ọmọ akọrin káko kó èyí lọ kí n la fẹ́ fi ṣe pé kíni àníkó ọmọ sinú ọkọ ọmọ sinú ẹ̀sìn tọ́lọ̀ ní kò ṣe ọlọ́run ọba lọ́ba tá a dúpẹ́ tá a fún lórí gbogbo nǹkan hamida ọbẹ̀ ẹ̀yìn ní gbogbo ìgbà tọ́lọ́n bá ṣe ń tọ́ fẹ́ fún ọ ọ gbọ́dọ̀ dúpẹ́ fún tọ́ba sì tún ṣe ń tọ́ fẹ́ fún ọ ọ gbọ́dọ̀ tún dúpẹ́ fún wọn ò bí yàn dá kéèyàn wá pé ẹn nítorí fati ntẹ̀ fi ní dúpẹ́ onípọ̀ pami lọ́mọ nítorí fati nfi ní dúpẹ́ ó jẹ́ wọn gbé mi mọ́tò lọ nítorí fati nfi ní dúpẹ́ òní kó o mú ọfọ mi gbogbo ogun tí mò ń lò bi ìwọ gẹ́gẹ́ bíi ta ni rí gbogbo ntọ́lọ̀ wọn bá bá ṣe jama kò sí ètí ọ̀dà ń bẹ̀ ó mú kọ́ kú dáadáa ń bẹ̀ ń bẹ̀ bóyá ntọ́ tara rẹ̀ wà lìjánà tọ́mọ náà ọmọ sì bákan náà wọ́n jí ọmọ tó gbé lọ gbọ́n sábà bíi dáadáa ni ọlọ́run fẹ́ fi sínà ọ̀tún ọ̀tún orí àìníye fún ọ ṣebí mọ́tò kan ló ní tẹ́lẹ̀ tó ń pariwo nísìn bóyá ọlọ́run fẹ́ kó di mẹ́ẹ̀ẹ́dógún ni àbẹ́yìn ò rí bẹ́ẹ̀ mọ́tò kan sọnù ọmọ di mẹ́ta fẹ́ lómi tọkàn ọ̀bá sì sọnù kò ní ní méjì torí ibi tó ti sọ pé wọ́n gbóhùn mọ́tò lẹ́nìkan bá ní inshallah sẹ́wà ń lé lálẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n kàn gbé jíìpù wa ni ẹgbà kọ́kọ́rọ́ ẹ̀yà mi àbí báwo á fún yín ni lọ́ọ̀lọ́ ẹlòmínú ọba ló pé yóò bá gbé tiẹ̀ síbi tí wọ́n ti di yóò fi kọ́kọ́rọ́ sí lẹ́nu pé torí <laughs> tó ń bá wa dán o kẹ̀kẹ́ gan ẹnìkan ò ní fi lọ. ṣùgbọ́n ẹni orí tọ́nà ní kò fọ́ ọ lánàá bóyá torí ọba fọ́ bóyá torí ọba fọ́ ibi tó ọba lọ bóyá ni ọba ṣe sábàbí ìparun rẹ ọlọ́run sì ti kọ́ àkọọ́lẹ̀ kó kùn jọ. so gbogbo nǹkan pátá ẹ sá ti máa dúpẹ́ fọlọ́ ala kulli hal gbogbo kùtà bá bára wa kámọ́ ìpín gbà tó bá dùn nìkan torí ọlọ́run ọba gbogbo tó ń bá ṣe dáadáa náà ni ṣùgbọ́n lọ́dọ̀ tiwọn àwọn àlè òpó dùn àlè òpó kan ẹ sá ti máa dúpẹ́ fọlọ́ tó tá a bá ti wá mà bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká fi kọ́ ọ̀rọ̀ wa pé ká máa páyọ̀ lọ ìpáyọ̀ ọlọ́run gbogbo ẹni tó bá wà pẹ̀lú rẹ̀ yóò ṣe é bá gbé yóò ṣe é bá tò ìyàwó ò lè bá gbé ọmọ ò lè bá gbé torí pé ẹni tó bá nípa ẹ Ọlọ́run kò ní jẹ́ ẹni tó ṣe pé nígbà tó na dí máa kò ní kọ̀ láti lọ fìyàwó sóògùn owó àìnípa ẹ Ọlọ́run ni máa jẹ́ wọn ṣe bẹ́ẹ̀ o ìwọ fẹ́ sẹ̀mí o sì tara bẹ́ẹ̀ gbẹ̀mí ẹlòmíì àìnípa ẹ Ọlọ́run ìní jẹ́ kí wọ́n mọ́ ọmọ lọ sóògùn owó àìnípayọ Ọlọ́run níjẹ kí wọn gbowó olówó tí wọn sì sọ fún lówó pé tó o bá tún sìn mí lẹ́ẹ̀kan sì máa pa ọ àìnípayọ Ọlọ́run ni níjẹ wọn kówó sí wọn lọ́dọ̀ tí wọn sì jẹ yóò sì máa sọ fún wọn pé mo ti jẹ owó òun bàbá sì fẹ́ gbé ayé lálàáfíà wọn béèrè o subhanallah àìnípayọ Ọlọ́run níjẹ wọn jẹ babaláwo tẹ́ kó dọ̀ rẹ̀ wọ́n ti lọ́ máa sògùn afẹ́ pa á oògùn afẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n lọ bójú ẹsẹ̀ rẹ̀ wá ẹ kò burú ẹ asọ̀dọ̀ lákìsà a'udhu billah àìnípayọ̀ ọlọ́run ní jẹ́ wọn di babaláwo àìnípayọ̀ ọlọ́run ní jẹ́ wọn gbàgbà jẹ́ tí wọ́n wàá jọ jẹ́ ẹgbẹ́ ẹ̀ka tí ìbátọ́mọlàkejì jẹ́ típayọ̀ ọlọ́run ọba bá wà ẹ̀ ní rẹ́ nìkan náà àwọn mùsùlùmí kọjá pé ń ṣe léyìí òun náà ní dalé lórí òun náà ní ó sì máa bú sẹ́kún pé kí wọ́n á ní ṣẹlẹ̀ ńlẹ̀ wa báyìí o kí ni ṣẹlẹ̀ ńlẹ̀ wa báyìí o a'udhu billah òun náà ló sì wá ń diẹ àìnípa ọlọ́ni iná ní mú kéèyàn kó gbogbo tó bá jẹ́ ti jàmá kókó lẹ̀ ó sì tún fajúro pé abẹ́nìkan ní comment any objection yẹn ni pé kẹ́ gbàtí yín pé òun gbé ká ní oògùn àìnípayọ Ọlọ́run ní sọ wọn di bàbá olóògùn àìnípayọ Ọlọ́run ní sọ wọn di bàbá alágbèétán àìnípayọ Ọlọ́run ní mú wọn máa sọ̀rọ̀ ẹbọ lẹ́nu wípé ìsìlámù ìsìlámù tẹ́ ń sọ àwọn ọ̀fẹ́ gbọ́rù rẹ̀ ń bí a'udhu billah Ọlọ́run àti gbẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí tiẹ̀ bá nu torí rẹ̀ àìnípayọ Ọlọ́run ní mú kí bàbá ọmọ ṣàbòsí láàrin àwọn ọmọ rẹ̀ àwọn náà ló bí gbogbo wọn òṣìṣẹ́ ètò bí tínú rẹ̀ ò dùnnú wọn àmọ́ ńgbà tó fẹ́ máa pín nǹkan tí o fẹ́ pín fún wọn ó fún kan ó fún kan ó fún kan jù kan lọ ẹ̀nípa ẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀nípa ẹ̀ ọlọ́ọ̀n níjẹ́ yẹn ó ṣàbòsí láàrin àwọn ìyàwó ẹ̀ àìkòsí nípa ẹ̀ ọlọ́ọ̀n ó ní mú kéèyàn ó jákun ẹ̀bí torí gbogbo ẹni tí ò bá ti máa ronú pé kìnnìkan jẹ́ gbèǹde àlùkìyàmà kò ní bẹ̀rù ọlọ́ọ̀ pé ayé yìí náà gbogbo ẹ ti bẹ̀rẹ̀ bẹ̀ ni ó parí sí gbogbo ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kò ní nípa ẹ̀ ọlọ́ àṣetà a bá fi pa ẹ̀ ọlọ́ kọ́rọ̀ wa kò ní sí dánàdánà kò ní sí fọ́léfọ́lé kò ní sólè kò sì ní sí gbájúẹ̀ kò ní sí abatẹnijẹ́ àní rí apọ́mọlàkejì lẹ́kún kóun lè ba rẹ́rìn má láwùjọ wa torí pé kálukú ọmọ ìpè bóun fòkùnkùn bójú láti ṣèkà. ọba tó dáhùn tó dáhùn èèyàn rí àwọn eléyìí ó mú kọ bẹ̀rù yóò sì mú kó jìnnà sí ìwà àkà ní gbogbo ọgbà ipe kọlọ́n ọba kó fi ìpáyà rẹ kó fi tà wá lọ́rẹ ọlọ́run ọba kó wá nínú ẹni tí máa wa kó wá nínú ẹni tí tí ò ọjà kó wá nínú ẹni tí máa kíyèsí ọlọ́run kò jẹ́ kó dáa fún aláyé kó dáa fún alálùkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wọn bèrè kò sí. aleykum salaam. alhamdulilayi ẹni tó ní ìyàwó méjì tọ́ka nínú wọn travel sí kò sẹ́lọ̀n tí máa ń fi gbogbo ojoojúmọ́ nígbà tí ìyàwó kejì ò sí nílé wà lọ́dọ̀ ìyàwó tó wà lé kò sẹ́lọ̀ rárá naam aleykum salaam. tí ìyẹn bá ń sáré àbíjà ń bọ́ ọkọ sẹ́lẹ̀ àbí jàǹbá mi àwọn èèyàn yìí wá ṣèṣe yánnayànna wọ́n sì ń jẹ̀rora púpọ̀ ṣé ọtọ́kẹ́ni tó bá wà nípò àti ṣètọ́jú wọn kó fún wọn ní abẹ́rẹ́ kú kó fi sàánú wọn kó wọn kúkú kú rárá o kọ̀tọ́ kọ̀tọ́ rárá nítorí pé ọ̀sánù lábẹ́ òfin ọlọ́run pààyàn ni ẹni tó bá sì ti pààyàn lábẹ́ òfin ọlọ́run tọ́mọ ọmọ pààyàn òfin ọlọ́run nìkan pa òun náà irú abẹ́rẹ́ tó gún wọn náà ni wọ́n rọra gún wọn náà ìkàlùkù sinmi eléyìí jẹ́ bó ṣe jẹ́ lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́ kéèyàn pààyàn á sì rí pé àwọn òyìnbó tí wọ́n ń practice irú eléyìí apá kan nu wọn ni kì í ṣe gbogbo wọn àwọn kan wà gẹ́gẹ́ àwọn òyìnbó England wọ́n ń gbìyànjú àwọn kan níbẹ̀ wọ́n ń gbìyànjú láti rí i pé àwọn paasi bill wípé kí ìjọba tàwọn náà gbà wípé ẹni tó bá ti fẹ́ para rẹ̀ fún wọn ṣàánú rẹ̀ ní ti ń fẹ́ ẹni tí wọ́n ṣàánú rẹ̀ tí wọ́n fún lábẹ́rẹ́ kúkó kú kí ìjọba gbà káwọn máa ṣe bẹ́ẹ̀ ìjọba àwọn ò sì tí ì gbàdì sí àwọn ìlú òyìnbó kan wà bíi Switzerland àwọn gbà ipe téèyàn bá fẹ́ kú wọ́n sànù rẹ̀ kó wọ́n pa kó gun lábẹ́rẹ́ kú eléyìí lábẹ́ òfin ọlọ́run ìpààyàn ni ẹni tó bá sì fọwọ́ ara rẹ̀ pààyàn wọ́n kó náà ní kálukú sinmi àríkùsọ̀nà torí ẹni tẹ́ ní jẹ̀rora ń ọlọ́run nínú àánú rẹ̀ ó lè ní kó dìde kó gbádùn bí ìgbà tí nǹkan kan ò sẹ́rì náà. àtúwá ìpè bá rí àbá àdúgbò èèyàn ló dẹ̀ kí n jẹ́ bí ìmáà. Ya ni calientas ni...